النبي الكريم وعلى آله وصحبه أجمعين وتابعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبعد السلام عليكم ورحمة الله وبركاته adubidi kinana ngojo allah tabaraka wa taala kingo lolanwa anegirege kamu da bi akarabi alquran alkarim ingini yochu ramadan nulume gwejo yodo 1436 oshi nehu ya nulume lu july yodo 2015 karatu a ni a shane kwi ne sura yi kuma doka kinihi suratul fajr kawanale a shane kwayi suratul ghashiya allahu kwayi kun iyanwa a fi sura lele a hunan kuji ni a ya shane kwayi sura umune kunji sura yi kuma doka kinihi suratul ghashiya eh, suratul fajr suratul fajiri òun ṣe súra ìkí ọgbọ̀n mẹ́lẹ̀ ìyàn mẹ́la ifalkur'an súra 89 ifalkur'an ẹ̀rọ wúkú yálè ń ṣe òbíkùmàdé suratul layli wàlẹ́yìlì ìdáyà ṣá òbíkùmàdé rọ̀gù òbí ń lẹ́tàkùmàdé wàlfẹ́jẹ̀ rọ̀gù ayàkìdé òun ṣogbẹ́gwa màdúrọ̀gù ó yà ní mẹ́ka ìyàwó débi súra kàgẹ̀ ṣàbálù kàṣàrí àwọ̀ jẹ́lẹ̀ ṣẹ́mkẹ̀ gúkwà bàkwà ní súra tó lè fẹ́jẹ̀rì àkàdó dìtà láhùn aláhù ẹ̀lẹ̀ hùn ẹ́ aláhù ẹ̀lìn tàbílẹ̀ kọ́kọ́ kẹlú ti fi iná àtọ́ iná kà tẹ̀máàlì mímù ní ìyàyè má dọ́ni ebi sura gidei ẹwọ gbogbo ki sura gidei kí a kọla lógbóhun ṣàlámìrí mẹ́ta ya sura gidei a kọla lọ́la ẹwọ gbogbo mẹ́ta èyí òdòdó ń ṣe olùká àmà ìkùnmàdọ̀ ọlọ́núṣọ́ ọjọ́ rí mi lewudu lewudu lọ́gánà ẹ̀bọ́ adi ìbó sẹ̀múdà àbó yìí àbó fìràáwùnà mayola azaba ko yoru kerebama ide on ka gide sura gide enwe ti ji sura gide ngonowo shi en gidulugbo ona ko jo shali ba madun e ora yo dunia e ehe dakanya wa manye hedo alheri wa yele shi sunna yo jodomo al'ada yo jo alfitashide to manyu ne ile ona ko ne afe do koli to en wele chenge keji ki sura akola lugbon en we keta ki sura akola lugbon kalami ro la ojo na manye gbiti na mayu alukamuna anya pero ojo na eju meji boka shami su ada boka zami ashpia amene yo maya mene bibi to okoye amene yo mayu koye amene bibi tí a mẹ́wọ́n mẹ́ta ẹ́ òun dé fi ẹ̀ olùkà máa ló máa gbélé alùkọjọ́ tí aṣàjọ́ máa máa dùn lè mẹ́yà láàmì rọjọ́ pa rẹ̀ náà ẹ̀rùn sóra lẹ́kàdá bisimilá. بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر نعم الله تبارك وتعالى يبغو قاي والفجر قاي الفجر ina duk gidi mi shemen kuma do ake alfajiri ma wa define ya ta kama alfajiri ne kuda yake dake hadisi aka wa ki alfajiru alfajiru fajrani alfajr fi bulugh almaram baabi igi akola ame gbakumadu so emeleti baabi omo enya kere bi hadith igi akola lugu alfajri lakini alfajri shola mi jingishi alfajri yoke chadoma alfajri yo limidomo alfajri yoke chai annabi sallallahu alaihi wasallam ajuun yana alfajri ile gbaduki adabi alu shongele ati lidu ba ya onwa woda bi ya tunyane ya tunyane innahu yadhhabu kasarha ka kadhana bisarhani ya tunya ne da bane ko ko tili ya de miele do gele ko tili idude aba o gele ngal fijiri le de on sal fijiri ki a jamu jamu telefo ile du ina jo ma jamu ne ne ja jaliji ya ngo jamu ne ya do si halali sal fijiri le on wallahu ta'ala o ngo ge bo kungi mi aba jo ide yani wal fajr on ge bo kwa ya e al fajri wa layalin ashr yunga ngo ge bo kwa mo jo me wage Allah gẹ́bọ̀ pàáyé àmọ́jọ́ mẹ́wàá tọ́gbà àmọ́jọ́ mẹ́wàá lẹ́dẹ́dá àmọ́jọ́ mẹ́wàá yẹ kàlá ògẹ́bọ̀ kún gẹ́dẹ́ ibá kàlùkàwà òdó èyíkì ìjọmọ̀mẹ̀lẹ̀ tó lè pakúchákáì ohun ṣeéku ọlẹ́yíwá abdullahi bin abbas rọ́bí allahu anhuma kìdágójíwù yẹnihi àdìsí lẹ́lẹ́dẹ́ fi bukhari marfu'an nabi sallallahu alaihi wasallama

nígbà kó máa kó nà ti jihadi tí rọjọ́ ìrọjí ejú yá nì kọ́lọ́kọ́ nà ti oyeyọjọ́ mẹ́wàá lẹ́nu sallallahu alaihi wasallama yani wal jihadu fi sabilillah ìdágbà ti jihadi kó lẹ́nu illa rajulan kharaja bi nafsihi wa mali wolkeke ene ki du kokon papo mayonu golugo lan thumma lam yarji min dhalika bi shay'in ya wada bi hadith 969 في صحيح البخاري تطلال وليال عشر ba mojo mewa amojo mewa le to ehu kola umune ki ngoku wa abdullah ibn abbas ge yeni ojo mewa le chojo mewa yurde ramadan wa allah ta'ala aka edo eliku na ojo mewa ma obilege kola meji gire yi ji ojugbo abdullahi bin abbas ko e ama yin ya yotule mbu eni ge megi yotule mbu eni ge megi yotule malimi lile ibn kathir e tafsiru yanhi wa sahihu al qawl al awwal yanhi yaka ka yurdu ba ka ji hadithu ko bukhari ba yilen yotule o se ge no jo me wale jojo me wa e gido e ojo ile ma kuma ojo ile ile owo ile bojo me wa so hadith ile ba so ile ohun magbonu tuli imam muhammad ohun kọlalẹ abanilẹ taki ibùn kẹsìrì duwa ibi tafsiri ewu yi bilhijja ti yulhijja ṣe ti yulhijja ma ṣe ọ̀rẹ́lẹ́ tó ti yulhijja nímẹ̀ ọ̀rẹ́lẹ́ gbogbo ẹgbẹ́ mi wọ́n sọ̀hí alkọ́lù àwọn tó dálẹ̀ yóò mẹ̀mẹ̀lẹ́lẹ́ òun ṣe kọ̀lẹ̀ yóò rúlẹ́lẹ́ tó agirẹ́ rẹ̀ tó jabir bin abdullah igba akwụkwọ anabi sallallahu alaihi wasallama yẹni inal ashra ashirul adha ọjọ́ mẹ́wàá yìí kàlá ògẹ́bọ̀ kó ń gẹ̀rẹ́ bá ṣọjọ́ mẹ́wàá fi ehoṣù dùlhíjà máa kọ̀wé lé ìbọ̀jọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá yìí Wali ya ṣọjọ́ àrùfáìrẹ́mù wà ṣẹ́fà ṣẹ́fà ikùnmọ̀ sí ọjọ́ náhàì ọjọ́ kùnmọ̀ adẹ́gùn haramu tó dáàlọ́ ọjọ́ gẹ́bọ̀ kwáyé alfajiri àmà alfajiri abájọ imẹ̀ bẹ̀kí nẹ̀ mímọ́ alfajiri wà lẹ́yàlìn ashar òdúmẹ́wà

wal witri ya gaba ko witri hmm. ego bola edo ba bodu ipa kujaka eni ni du hun yero yero ngene kwa kujaka Turi chal ka ne bi ko yunga ka en arabi e ko eru ko yimu eh to dale wal fajri wal layalin ashr law gaba ko al fajri igaba ko yome gwaki anwata ko jo wele kimwai والشفعي يجيبك وجوه للي ما دخلوها والوتر يجيبك أي أجو عرفة كي أنوا تكوجو للي والليل الله يجيبك أودوك إذا يسري إبقى ودوشني لولالو والليل إذا يسري الله شني الله يجيبك أودو أديكو كودو ألولة كودو ألولة ugbòmìyà alùlà alóyìdá máa nìyí òòdú ẹgbàkó òòdú ṣe ní lókùn àkọ́jọ́ ṣe ní wọ́n dá àtìbẹ̀ ọjọ́ gẹ́bọ̀ pa òòdú lẹ́lẹ̀ wàlẹ́yìlì ìdáyẹmùbí wọ̀yẹ̀dàbù aláwọ̀ gẹ́bọ̀ pa òòdú ẹgbàkó òòdú ṣe ní lulẹ̀ kìí ní ṣẹ́rà aló wọn ni yíwa abubakar jabir abubakar aljazairi yìí eh yo tagada ah, mu um, ah, amado wannan yiwa nasiru sa'adi eh tagada mu tafsir yi aisar tafasir yanhi wal layli idha yasri ay waqtu siryanihi wa irkhaihi ghulamuhu ala al ibadi egba ko do awleli iwleli lili lili takane ya chubi bamune ma kule ko do takane ke achubi bamune male ule unke ali lele mojo gebo kungu yenu ngebo kudu adiko kudu alule yani hi hal fi dhalika qasamun li dhi hijri dhi hijri chene kinibe de ai dhi akoli ene kinibe allah yani hal fi dhalika qasamun ai de ya eha mo enku ngebo kwele kwa kunja kaya qasamun

aba gịnị gbakọ yọọ ṅụọ ebe ibe egwu ewe kwesị akụkọ ụmụ itaki abụọ ẹjọ yìí halifezalika kọsẹmụlivi hijiri aide ha ebe ikwu ma ha eneki na akeli ìṣẹ̀bùn yọ kàkẹ́ ẹbọ ṣẹ̀dọ́mọ́ yọ kàílẹ̀ ẹbọ ọmọ olùkàwọn yáyà tó àwájú yìí alam. alam tẹwọ kẹyìfà fàcàlà rọ̀bùkà bí caadi. alam tẹwọ kẹyìfà ayidẹ yà ẹlìnẹ wà níbi àbẹ̀kú ẹ̀kẹ́ bí wáàzí àwájú yìí ẹlìn kẹyìfà fàcàlà rọ̀bùkà wọn náà kọjú ọdún ẹ̀kì lè bí aadẹ̀ pàìbò aadi wẹ́lìn omílìn ọjọ́ tó ẹni nìyẹn náà alin omi lin wọ́kẹ̀ wó olúgbòǹgbò ẹ̀ àwọn lin tọ̀tẹ́ nke máa lin ha máa kí arabu kàkí ni alem tara máa náà ó kàṣẹ kàkí ni ẹ lin máa náà múnẹ̀ kàkí ni ẹ mà nù dodo ẹ máa lin màdìkì kàkẹ́ gbọ́ èyí kò màkàkọ̀ ẹ̀gbọ́ lẹ̀ ẹ lè ilẹ̀ ẹ màkì tàí dẹ́ àwa alin àìdẹ́ àmà ìyàmà tòrọ àbá májàkàlé ní ọjọ́ ọ̀ka ẹkùnrà náà ọgọ́kà máa gba wọn agbọ́nwọ́ àṣẹ́lùmáwẹ̀ ẹnìyàn àkínú ohun máa lókọ ojú ọkọ̀ yí pípọ̀ àdìlì ní ìdí àkàyèmí ní ẹ̀kẹ́nìyàn máa ṣe àyíkẹ̀ wá àzí ndọ́mù tòrọ aláwọ̀ta alákàwà ìwáyà ìkẹta ìfọ̀ àgbẹ́fàyà kẹlẹ̀ ti sọ́rọ̀tìlẹ̀ alhaka ẹni fa'amma adùn fa uhuliku birihin sọ̀rọ̀sọ́rin àtíyà abu ya misali utu kama ne halaka yi waye amma abu ya ne bihudu amma shi bo adi Allah ya nifa amma adi ibo adi ba a hukiyar dodo o ma ne halaka mai ye won yo agini emal eman ona ko yo le bibo adi eman hashima a hukiyar dodo ngo yo ne halaka mai na'am إرم ذات العماد تو إبو إبو إبو عاد كده ibo ad abo kwayo mashi ibo kwayo o mashi irama abo irama o ma won se ge bayini irama gide so ode fi o ma de eh ode fi o ma o ma do akini irama ola ka do abu janib abu abu janib eh, hud alayhi salam irama ذات الإيمان، ما يعني ما دو دي في بوك ما قمالو له ما دو أكني إرما ذات الإمام تو إيو ما لله ما غني إمادي أما أمو أكنبا ماشي نكنبا ولو جوجي أبي أكنبا وقايو قايو ما شنيه في وما لله to to dale imda bi akare bo tafsiro كثير، يعني هي kathir yani hi olegi dai shi

odo ataghị maka ịbịa ma ihe wuri adi adịghị adịghịle nwa àwọn chọma ira ma nche ìrọ ajúgbó ẹmdà bí tafsir bulkasir yé ni wà ha ulayi adìl hula abẹ́ kàláwù tààlà kọlà lógún magidai ba ṣigbó adì bẹ́ẹ̀ yóò rúdú ilẹ̀ àwọn ṣe àwùládì adì bin irama oma irama bin aus oma aus aus lẹ́chọ́ma sam sam ya choma nuhu ani bin wa alayhi salam al qolob ma de to dale ira magre shora tama de odora tama de o ma do ira ma yi odo odora tama le o ma odo ki adi ye ora tama u ko ma uju o ma do ira ma yi according to explanation ki ibn kathir ki idun wa idwa tafsir ngi bi gidai to dale irama abolopu irama gidai ba abu adi ka aka gidai amma ju ira madomo zatil imade amma shi ko kuma na kana baya gbogbo e gbogbo ahun machi kai ne e ta kana baya gbogbo e gbogbo aka dai ko ju aka shi ka ginihi amma kanu ahli umudin amma shi ko kuma na kana ba ehe uma ko machi amma shi ko kuma na kana ba ehe uma ko machi aka na balele ihu nga ma adaba to ma ya le aka na ba gboro gboro ma ma ya ne o ma adaba ihu ni to runugu nugu ma sha me no ma chi to da unyi kola mo ba ibe yuta hangman li'annahum kanu yaskununa buyuta shira turfa bil shidadi unyi o ma cha ma cha le ihu unyi le ku ma aka na ma kana ba aka mamudu mamudu ji mumune ma o meledu mamudu ji mumune aka na ba meta aka na ba meta aka na ba meta aka na ba meta e eteta ma ji ma maka na ba meta ko ji mola ma iche gogwa me ma o meta ji mola iche gogwa me mamudu shere mudaga ni ma ngo eteta le ji mola ma mamudu shere mudaga ni mo ma ngo eteta le ji mola ma o kadagi mi o kadagi mi imudi ogoka ni pila ji ji hunyi ogele ni de so ma chi ma chi gogwa ogele ohun ma achagwube ya mọla ohun ma alụta oji ma ya ugwu ihu nwule ga ma taka ma adashi turu ụdashi ma ma adashi ene ka ma kwa ụdashi ba eho ere nli etene loji elule gbogbo taka ya loji ụda elibu elule gbogbo e taka ya lu emagide onenigide re taa ere gị ahụ da ere lebido e ya ọ nere adere oyi ẹkùdà ṣáná bá yòó ó nà adẹrẹ nẹrẹ adáàdúgbò dẹrẹ ló yé ẹ ṣàgàdà yẹn àmà ìbílẹ̀ bá ẹnìkì tí ṣàgàdà yẹn ọlọ́wọ́ mà nù ọlọ́wọ́ mà ẹnìkì tí ṣàgàdà yẹn onugunugu máa ma adà ṣáná gbọ́ọ́lọ́ tòdó ẹ̀hún tá kánú aṣẹ́dà náà ti zẹ̀má ni ma kálífàtàrù àkọwáhùn bọ́kẹ̀ṣà ọjọ́ ṣẹ̀ṣùmáìlì màṣẹ̀nù páyó máa dọ̀ ọ́ ṣẹ̀ ọba ọbẹ̀dù olí kò àádọ̀ ẹ̀dọ̀ kẹwàá anàyún ẹ̀dọ̀dọ̀ ká ká ó lè ẹ̀dá gàdá sákẹ́dọ̀ wà nìyí àmá ìgbòhùn má méyù méyù máa owó tánẹ̀ òwe ò máa bẹ tánẹ̀ yìí magnitaka akínlẹ̀pẹ̀ lọ abáyọ yìí ẹ̀dọ̀ ẹ̀má ti ṣọ́ kẹ́dọ̀ wà bẹ̀kẹ́dọ̀ mẹ́kú yòhún pẹ̀lú kí dá yìí yìí dákọ̀ ọmọ ẹ̀wọ̀n náà ọgbọ̀kùn méjì mati ni ile pe lo maya ko ma wo yo ha epe ma mi yu mi yu ma wu kwa ni ma mu na shane ma mu he unbe nga ma da ti ke ma se nu kwa o yo ka ku ma nu kwa yo che ngo yo aku le nu kwa yo ene le mo je ne ki gile do mo da allah ye ni ashaddu quwa eh ma bug ma nu kwa biti biti ma shi to ma kini irama abu irama ذات mujahidi ni irama shamal umma igbele igbele re umma da ummatul qadima un shamal umma kana ko lawo jima gre titi zatil imadi bu kuma na kana ba kuma ko ji mola mata kuma le hun na'am allati lam yukhlaq mithluha fil bilad allati lam yukhlaq eh abi gre ba ami adi gre abolopo adi ka abolu kima gre ba amina ogadi jami ni ayi gbẹ̀wò mọ́mdà yẹn nẹ̀ mọ́nu lẹ́mi yóò kùlá kùmí zìlú ha filibina kí kàtí tá a tsọ náà mú nẹ kó ẹgbà yóò dùn yìí gbogbo èyí ni ibà atábàtsọ náà olú màtá ní. aláwọ̀ tá a lákọ̀ la yóò yẹnu kí kàmátí tá a tsọ náà amú nẹ ibà alẹ́tì lẹ́mi yóò kùlá kùmí zìlú ha filibina má tábàtsọ náà ọ àtìlíkà mísìlù tìlíkà kọ̀bílà filibina ọ̀ làmú nẹ iṣẹ́ ọ̀gẹ́lẹ́bà ọ̀lọ́pọ̀ ọ̀gẹ́lẹ́bà ataba shona mama matan to ojo akini abile abudu kuma nukwa hi annabi sallallahu alaihi wasallam ango describe ma eh yakola irama dhatil imadi ngani ya ya kare bama yin mm abuka ka gidai ba ene kale ene kale kai huma tubana ma kini e o ka yuma kwabe ma e o ka yuma kwabe dabal ki wa eh, ibnu bardawi an e tafsiri ya ngode fatahul ya e ibn hajar ki yake sharhi sahihi bukhari idi bayani wa kanibi kola lu babule kagini abuka aka greba alguma wo hoga mai meniki ibe meniki munenu e is unimaginable ibe meniki munu alguma nana kadinu gbudu kibiyeli kadema nana taleli tudan za yani e eneke huma ati ala sakhratin iya kare ba fata okuta ile okuta ile ki atanete kàlùṣà dùkútà rẹ̀ tó dùn ẹdẹ́hùn yá nìmí ìṣòkúta kùtà pátákà ìjì ẹdẹ́hùn yá nìmí ìṣòkúta òkúta ọgẹ́nilẹ́ àbó kọ́mpẹ̀ni máa kẹrẹ̀ bọ́kù máa kòkúta wá tọ́ga ní máa kẹrẹ̀ bọ́kùta ọgẹ́nilẹ́ explosive devices àbẹ̀kọ́kọ́ kìdí náà máa ìfìdẹ́ ohun máa dúwọ́ mọ́ máa ń nà yún tákìnìkìdù pọ̀họ́ òkúta lílá abánilẹ́bà aníbìyẹ ní iṣẹ́ ń kèbó irama èpo àdìgídẹ́ máa kẹrẹ̀ bọ́bà ìyá hamilu wa tákẹ́ nẹ́kẹ̀ máa imúdu fún àná òkúta ilé ìwúdù mẹ́dọ̀ fọ̀yàmílò ha alàlháyì èrè àwọn ọgbẹ́ kòǹkwà ma nú iye ọmọ ìtọ́nà nínú yí fọ̀yà àlékò ní máa ká ye lọ́lọ́pẹ̀lẹ̀ àpáyé ọgọ́ ìgbòlà ìmí abáyọ imẹ́ ẹnẹ́kìṣẹ́ abẹ́rẹ̀ mẹ́ àdẹ́gúdégúdégúdé kùmẹ̀ ráọ́ yàmẹ́ míì bá ìyá mú òkúta ilé kàdúmẹ́dọ̀ iyo iye ìgbàlẹ́gẹ̀dẹ̀ ìtọ́nà inú ló mi ayé gìdé mi ìbò yípa mọ́ tìdára akọ yóò mẹ́jọ náà múnẹ̀ kẹ́dábẹ́ náà kọ́lọ́bùlẹ́ mọ̀mọ́ta ní ẹ̀wọ́n yọ ìwọ̀n rẹ̀ aliti lam yughlaq mithluha fil bilad kuma aka gidan mai ba shi ola ola akana bai male ko jo shi nga ma jihi yi ma yi ja ko la won unyi ma won yo akana ba won le do mo don mali me ba kuma kade mai nu unyi ma kuma ko jihi wo mai unyi ma le yo ko la oyi won do ma kini irama zatil imani amaju irama abokuma ni unye gbogbo gbogbo gbogbo that is iman amaju irama ibokuma nunye gbogbo gbogbo to dale kola miji ile ibn kathir imiji jun imukwa takele gbogbo ni kultu ngeka kini fa ala kulli qawlin sawa kan fil imad abniya banuha aw amilati buyut min al-badwi aw silah yuqatiluna bi aw tul wahid minhum yani ira dhat al-imad kama kai shengwe ka gini unyi makumako shengwe ka gini akana ba makumadu kunyi shengwe ka gini oha ko makumadu yogu abako ka gini ogba makumagba yide elekwe ka ogwodo amelechi bonya wa akara lugo madomo abu irama yidukwe ka de de kuto de kuteo da da de odibu ogetinga ichi ichunyi ma ichunyi ma ne kola lugo e alukuru munugo magwagwa ma e iji ọgba ma ga ekọla alụgbonwu alụkụ ma gbagwaghị bekọgala enwe yi ma ya gbagwa ya mụdụ yi ma ga eka alụkụ yi ma degba ọlọ ogele ṅụ akanaba yi ma de ụgbọdụ ole ọnakịta ya ala iwu to ọlaọ na ịkọji ochu na mala ebe ọlaọ na ịmala aṅa ṅụ abichukwuta ṅa ma adụkwane ma na ya yojaghị anibi manụ ka ma gịnị ame ma bọla n'iba uwe ele na me kuta ile mamdu medo tume yanwo hui uwo ile o ya tinu mojo واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف شكاغو واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم تو أنا يما النبي هود عليه السلام واشما وازي ينهي إذ أنذر قومه بالأحقاب ينهي أمبا أمبا بروجون wọn a ya tuwo akọọfà mú wọlé lè gidó yá ní ma ya ṣe kùmọ̀ ma anya chuo amụwe elili gido ya na ọgwụ ka a dokwuta medụ meda aba m na maiba uweli ma achị bomejima ee nwaanyị legichi maiba m magbani ama m agbara onye nwaanyị du inyu m okpo ịkata ata ka tọgarị magbani onye ọkụ ma halaka ma onye a na-edute abịa na aka omi ma gate ma omi ka anya alọhere onye na a sumi akuru tó yálẹ̀ tẹ́rẹ̀ lótó yálẹ̀ tẹ́rẹ̀ ẹ̀nà mẹ́họ́lá mọ́lá kúmẹ́ tí nà lọ́bà tó bọ́jọ́ ẹwọ́n kì a yálẹ̀ tẹ́rẹ̀ ẹ̀bà ríṣùn àwọ̀ẹ́lẹ̀ ohun matọmọdọmọ àwòkè àmátọ́mọ́ ẹ̀bà yáyá jù mẹ́má fi ha àdáàbùn àlè àwọ̀lẹ́tọ́rọ̀ àwọn ọjọ́ nẹ́lẹ̀ tukọ́lọ́ ìmàhìn àwọn anyá jù mẹ́má iya ẹ̀lẹ́kùn tó alùkàlámì rí bọ́lẹ̀ alùkìdẹ́ ilẹ̀ aláìmá ikú yí mẹ́ ìbúnyà ń rọrùn mọ́dá wàtẹ̀múd ìbómúnẹ̀ wọ́n ṣe bọ́ lọ́pù tẹ̀múd mú jà níbi sáàlìhù rẹ̀ alẹ́dínà jáàbù sọ́kọ̀rọ̀ àbílẹ̀bà jáàbù sọ́kọ̀rọ̀ jáàbù máa kìnnìhìn jaaba ojú ti àjí ní imẹ́un kó kọ́dá ẹ́ imẹ́un kó kọ́dá ẹgbọ́ àti ní mùjítàbà ní máàrí ángo makùnmà ní ọlá pàmà ẹ̀ makùnmà ní ọlá ìkẹ ìyá ìyá ìyá pàkóṣáká ibi àdífíkà tọ́gẹ́nẹ̀lẹ́ aláwọ̀yẹ́ni wa samud abóyà níbi sáàlù samud bá ìjábù sọ́kọ́rọ́ abílẹ̀ apáta bilwadi ewu kporo taka ma alute ewu ya le unye ka ma lele ewu nwa dide mani ki le iyo ki ka ya le gide inu amanu na sene okpayo amenu oga ma sakra ma pa pata okuta ịkpọhọ ipoho bilwadi ewu kporo taka ma ya da ti yewu to da le ewu ewu omo ma yi na bu kaka gide ba ogbo kuma tete dodo igbele ba so o ya ni imale un extend from uzbekistan tajikistan afghanistan Ichi, ìṣí afghanistan ni wọ́n ní bọ́dà pàáyé iran To border gbogbo akẹrẹ bí pakistan pakistan onígbòǹgbò ní bọ́dà pàáyé afghanistan gbogbo kàkà gẹ́gẹ́ wa àmúwò yọ̀mọ́ ẹ̀wọ́n lẹ́jẹ̀ ìgbàkà mi sọ́yà amẹ́ríkà alójókò owó ọmọ ìwà ma wọ́n má kó lè tẹ́kẹ́ sí tírẹ́nì ní owó yọ̀yọ̀dá ẹgbàkùnmá tí ní òsàmàbẹ̀ ládàá ní igbo pee yehu gide mama humu edu ko yehu le ti ma le ti ewuwo inu ma ma yo yi unyin un se wuwo yin ewuwo le nga ma ama ti wo ma ya le wuwo wuwo le ma do ati ma ma lu o ma ya ma ka wo ma de bomb e ki anwo ku ma le ma ya mkwa kuma ro mu ma ngo na gbogbo tí bọ́dà ó yá ní pakistan ló ohun malia nílò màló yá ní pakistan tako ma wọ́n mọ̀ ma owó kọ́ họ́mẹ̀ ẹgbẹ́ kò máa kò máa kó wọ́n kó mọ̀ ma kọ́nà àdọ́mọ̀ ibà àmọ́ àmọ́lẹ̀tẹ̀lẹ̀ máa wọ́n dé hàn mọ́gẹ̀ maligali ẹ̀lálùkà bí gidẹ́ gìtì hàn ní àmà yá awọ̀ ẹ̀ ayọ́ yìí akọ̀ ma awọ̀ ẹ̀ ayé hàn nílẹ̀ ibà àmì ni òye ni àwọn chàmà ọ̀tọ́ yín àmàlùmùgbà má ti nìkan mà kẹ́ náà lẹ̀ tó eh, eh, ma ń yí ma ń kọ́ e ma ń kọ́ kọ́ yọ yíhánẹ̀ ẹ́ ma dọ́ underground ẹ́ ma ń lẹ kọ́ yíhánẹ̀ ma ń ná fix tọ́ ma ìwọ́n ní gbogbo ma ṣe ma gbélé ti dùn ọ́ọ́kà tákì ńná ìwòlù rẹ̀ ma mú ìbùkún ma ń gbélé ńná òòlù àbọ̀ àbọ̀ mọ́lẹ̀ ma alùkẹ́ ma kí ní ńná òòlù àbọ̀ àbọ̀ mọ́lẹ̀ ma ìwà tákì àwọn dùn wá ní àtúgbò dábìlẹ̀ kọ́kọ́ ma dùn ìwò kàdóòlù yìí ẹ inu ha ne ga lu don to ga ne lai lu gi gwe kuma ti na ogun mu ne se di mo ko lu ana bu igbo igole ma di mo le ana bu ha na bi ho e na ogun kuma le ma so una ma ka do mo ro kan una yo lu le ki ale igwa ba o ma do ga ne ro kai underground ha ó gbóhùn àti technology lẹ́kù ilẹ̀ jáàbù sọ́kọ̀rọ̀ yìí kọjú àkíní máa ohun ma mayakunyi yi ani ẹ̀lẹ́gún ẹwọ ma dúkù ma jẹ́ jẹ́ níjú àkọ́ ohun ohun ma ṣe inú inú gbogbo ma dá ìdí ẹ̀hùn kó ìkùnrà ni ma ká ìdí ẹ̀ ma kó yìí mẹ́ta alùkọjú àká nílùú sílẹ̀ ma náà ẹni ọjọ́ ẹ̀hùn kò wá ṣe mú ọfẹ́ ìgbẹ̀ ma ṣe ńgbódú mọ̀mọ̀tán ọgọ́gọ́lẹ̀mọ̀ adùnmù ọjọ́ àkítọ̀ eh, àwọn àlọ́lá àwọn adùlù lẹ́yìn sani bisilima na ya lula ikwa na ya doga ne gide iya hoya shi ne lula halukin iya hoya shi ne lula ya fi nauye ni ijan kuma nake lula le hahu ko bisilima nake lula le hahu ki kurani kai bagi an wono le injiniya kama nake ce kama nukun ba ta yahu so ma ya ma ya ce injiniya yema kewude kewude kewude kewude ma mengele du kwane kifani ile chini lula kini kele hulu ni mogi ana kele hulu ni mole ana di mo ki fan le na ke do to do ko ge alu le fan ma ti koloni ada ni ana ahule ki alu ki ita te ya ya alu le ahule le di mo le na hawo nu di mo ki ahule ana ti koloni di mo le ana da ni ana a ga jini abala ma shi li so ye qur'an ma ka ide ya ma ko yen qur'ani e wala ti mo bi ati ni hunna ummul kitabi wa ukharu mutashabihat taka da du pa ko chaka me okolo chichichi echi mgbokwu ma ịdabi alụsi ihe ọtakada kụranchi ya mụtakada ihu takada ya bayọlọji mechigbu ogbo kụranchi ya enwe ihi menwechi ekonomik gbogbo kụranchi ya enwe ihi optimology mechigbu psychology gbogbo philosophy ọlá tó Allah kó yí mẹ́ ìbó múnà wọ́n ti bọ́ yá dáa wọ́n fìràáhùn máyí fìràáhùn àdìl àwòtáàdì ẹnẹ́kì ìnàmà gúgbé yé hẹ́ o ìnàmà akànàbà yé hẹ́ o akànàbà kàkàkìdẹ́ ṣàkànàbà yóò dọ́ dínkù màkẹ́wọn lamáyó yíun ẹ akànàbà ilẹ̀ ẹhọ́mẹ́ lẹ́yìn ṣe yìí mẹ́bọ̀ ẹni ẹ̀gbọ́nkà wọn kànàbà ń ṣe yìí àmà kànàbà ń lẹ́gìn náà yé hẹ́ o ibà mamedua akana ba melegide ma o ejimi ogbaka ma o ejimi ogba ekeji ma ere ejimi ubika ma ere ejimi ubiki yungwe abeje lo tere bi ma una ku yogane una le ku ma ku yogane yin una jaka na ju eni gido kwa ni ani gide ungun wa be ta eta mini ire un ya na panya ya ke ola ide gugu ungun gwe shini tulayin una olùgbòlùgbò kìí fìràúnà òun àwọ́ àtẹ oyá àpẹtẹ́ wọn àyè yìí lẹ́ yàá náà lé ẹun tó kùmẹ̀jọ máa ṣe yìí yàá náà lé dákì náà yẹ́ àyín àmẹ́ díìlù pẹ́lẹ̀ àdó ẹnẹ bẹ́tẹ̀kẹ́ ọgbọ́mọ́lá àmẹ́ kójú pẹ́lẹ̀ àmẹ́ fínìjẹ́ lẹ́ iná lìláyé iná ilé ìrajú òun tọ̀tọ̀ dáálẹ̀ fìràúnà ìṣe ni autad àmà ìṣe nà máa kànàbí òun kò to imamu aufi yani abdullahi ibn abbas daga kini al-autad shami toya ne ima na wa fir'auna dil autad fir'auna dil junud fir'auna ne kin na mi toya am toji ku ma do da hulule eh kana fir'auna yutadu aydihim wa arjulahum fi autadin min hadidin yu'alliquhum biha to yaka kayir bi ma do ga ne yani fir'auna ya ka gba nya mu ne re jima ya kana ba yehe o ya da zaba na mu ne ẹ̀lẹ́kùn èyí ni bẹ́ẹ̀ bọ̀bá máa ma jí ọgẹ́lẹ̀ ma mọ́kùté lè lójí ma má kún lájọ́ ga nẹ̀ òkúté owó yìí ma ń lójí ẹ̀ olùgbòǹgbò ẹ abẹ́ abẹ́ẹ̀ṣẹ̀ gbòlónú ga nẹ̀ rẹ̀ ẹ ti kẹ́kọ̀ọ́ kúta ẹ̀ṣẹ̀ àrẹ̀ kíkọ́ ma fara àwọn alẹ́ ìbúsẹ̀múdù kàgbọ́ọ̀lì ma ẹ abúrúkú ma kòkúta ọjọ́ wọn àmàkọ́ abegide ayo fara àwọn àwọn nakanaba kì á olùgbòlùgbò fìràúnà kì á dàgbà bá mú nílẹ̀ ìhà gbò ìdẹ́yìn ní abáyọ̀ ẹ̀ tọ́jọ́ wọn kojúkò wù tọ́tún kọjọ́ kojúkò wù abúrúkẹ́ náà jùpànù wọ́n dẹ́ zámẹ̀níwà abáyọ̀ ẹ̀ ọjà kojúkò wù abúrúkà ṣùlẹ̀ ibi dẹ́ zámẹ̀níwà ẹ̀ ọgẹ́lẹ̀ wọn jáwọn kojúkò wù yẹ tó àjẹ́rẹ́ ẹ̀ obìnrin hà الذين فروا في البلاد الذين ابوي دوكا tɔgɔ filibila mamu yi dunya tɛ o yan ha alibila de sa mi hewu dɛ ami hewu bokɔ yɔkuma yɔyɔyɔ iba mamu yi dunya tɛ ami hewu lɛlɛ ma bu tɛrɛ si e, ma maa kpanu si ama kpanu si lɛ ha takala tabaraka o taala ohun gbɔnyuma tora lɛ abo aadi tɔgɔ filibila di ibo tɛmu dun ŋɔ sɛw tɔgɔ filibila di firawuna kó abe ŋɔ sɛw. tɔgɔw fili bi laani o gbɔdɔ a bolo ma ma muji dunya tɛ o yaani tan ma wɔn sɛ o yada. fa'akitaru fi alifasad. fa'akitaru fi alifasad ɛkpa bi kuma dulu lɛ o yaani o yaani o jɔba ìṣe nana ma mɛ ɛkɔlɔ ɛkpa bi ɛsɛ ni gbɔba ɛmi ɛkpekpe bɛ ka kó nɛyi lɛ ni k'i cɛ kɔlɔ kɛnɛ lɛ o yaani o jɔn a ma o yɔ milikoroma. فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك شكى الله تبارك وتعالى إيوب ماما إيوب إيوب ماما سوط عذاب إيطاليا عذاب أجو الله تعالى إيوب ماما بمعنى إتذابهم أنزل عليهم رجزا من السماء

asauko e shi arabu shi almikura'a yan mado almikura'a shi italire asautu shi italire allati tusta'malu fi darbi kuma hadu ko na igbe ojo akini italia zaba ba taka oyo aitala zaba ayo mama ki guma ma guma inu aguma tala jaba nu tala zaba oyo oyo iyo mama تدعو دا إن ربك إن ربك لبالمرصاد إن ربك أوجو wu لبالمرصاد إشيو إشيو إشيو ọjọ́ ìṣẹ́jújú ogun ṣẹ̀yìn ẹ̀ṣọ́ eyín ẹ̀ṣọ́ ejújú wà dédé ẹnẹ́gẹ̀ tí nìkẹ́ mú ọgbọ́dún lẹ́mọ̀ anákẹ́tẹ̀rẹ̀ tọ́ ọjọ́ ṣẹ̀yìn ẹ̀ṣọ́ wà dédé amẹ́nà rírun nípapì múmá ìyàwó má múyà túnmà náà فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن tọ́ obìnrin aláwọ̀ tààlà ipò jímẹ̀ olùkọ́ àbẹ́yìkì lè wúrí wọn jọ ṣe wá dẹ̀ ọkọ̀ṣe yóò dùkà nẹ́rẹ̀ àbọ́ àmàlùmà èyí òdùdú ma yà lọ́kọ̀ yọ kò yípa màlẹ̀ ukose keji shali une ile al-insan une ile umojo kaimi ya ko une ile ba ola kenya gbo shola negative comment kenya gbo abajo yi Allah yani fa amma al-insan emda leo ne ile ba idha mabtalahu egbadu kuma hajuma unchi idha mabtalahu egbadu kuma hajuma unchi oyo ka ko unu turu nge bienele oyo adomo le mo lanu ehe yani idha mabtalahu ebadu kuma hajuma one ile chi ali ebene kuna ile ne ngoja atini kai yani ma hajuma one ile chi ba rabbuhu kiamdo jodunda jumalea idha idha btalaitu ikalenu yene gbadu ko dun ki hajuma uchi kama wala mfiti akai tura jumale dukitaka nawa ya chenko yo ajomo ne ti abo yo ajomo ne leki fa akramu ko yo mu yima bu mum bu mune chenko yo yima ajomo ne ti ki mu yima dun toro jo mu yima du eba te ko ajuma mo yo ajomo en yo siramo oyima le ye la ye ke chi ni do le o ne le ye ene do da eh? to

ebe gịnị wee ọdị dị abụ ma a jụrụ apa eme ide ne ka dọm ọjị ene dọgide plọgụ nwụhụ ọkọ ma ada ọja ọjọ ihe nwe na enegwu ọjọ ihe nrụdo ile ihe eta akwa n'ọjọ enweghị midiọm ka ọla e, ile enweghị e. ekite lelila ihe ọgụ homi ohun ẹ̀là ẹ̀ta yóò ẹ̀kọ́ṣọ́ 25 25 litres ma lẹ́yìn apá ya wọ́n mú wọ́n ta yóò kọ́ máa kó tá ma yìí wo lagos ní ìpàdó ní ilé máa mẹ́kọ́ na nẹ́pà ọ eh? hmm. hmm. eh, eh, na gẹ̀ ẹ́ nẹ́pà gẹ̀ àtẹ́ àwà mẹ́gbọ́ àwà mẹ́la ọ́yẹ́ máa dọ́yìn nẹ́pà yẹ̀rí tẹ́ ìdága kọ́la ọgọ́lẹ́gẹ̀ gbọ́ òwe tíọ́là kwakwakwakwakwakwakwakwa dúró ẹgbọ́ una tẹ́tù bọ́ àwà ayẹ̀ nìmọ̀lùsí ẹ̀hùn dúmẹ̀lùsí ọjọ́ ọhụrụ ọ̀nà àmọ̀hù mẹ́wùrà náà mú maka ebe kuma ọcha na naiba ama akpalita mana bata da damu wallahi oyen kuwa ga jene talaka wi ni giya na na giye ni ma ni giye ni ma tuku yen ma ita pa ha ha e, otara de gbada ka mu yen titi ba ma rute uma mam titi ba titi ba tara tiki we we guguru ye ari ma obi ari ma ma yen wi ye ari ye ari le ma ku mam titi di amte to tara di uskapa mabu ma uskapa bu yito tara di ma imi imi gbanyan imi gbanyan awu imi le da ka yo ke ma lo ni imi le ameni ni biye ma yo ma lo ma imi ba imi lo ma imi le ha e le ka ba ni ke bi we in ke ka ge ge e di protein no eh e di iye ń wòye tàbá ni ike dẹ́gẹ̀rẹ́ bá vitamin ọlọ́lọ́lọ́lá òun ẹ̀ ṣe lè dára kan ọ́ ìwòlọ́ protein a máa já eré gẹ̀rẹ́ kan yóò yẹ òtápá ọkà eré kan màdọ̀ yáwù yóò yẹ lọ́ọ̀kì lè dókò yóò rímọ́ yídà ìyẹ̀lẹ́bì tí mọ́dà lùmọ́ ti gọ́nà ọ̀rọ̀ káyì vitamin gidá wọlé òun bá nígbà wọn lára Eh, ati ni makoro anegi ah, ba ta mi da wala o ti je ba ke ku ja ga ma mi ji re eni gire eh, ko le uti eno yin un ade ni wa ne ma yaje esi esi orola ta ko mun goma je doro yo ke wa wi ba odu won yo wa mama won wẹ́lúlẹ̀ èsì máa lẹ́pàálẹ̀ pàálù yóò ha ẹ méjìlú pàálù ẹwẹ̀lẹ̀ kì yẹ ẹ̀dá ìdọ́dọ́ àmọ́ mẹ́mà àmàmá gbíṣẹ́ èsì lẹ́nà fún àwọn ayára ẹ̀ ẹwà àti agbègbè mẹ́rin lẹ́fẹ̀ẹ́ dùn náà lẹ́fà múlárì wọ́n na. lákú gbẹ̀gẹ́ wà nìkan lọ yẹ náà ilé ma bá àmàmọ̀ yọ́nú ó ilé ma

mana bi won yari amana na made nga ba ma bio mad madonga ba amagbara no ma choga na kechin koni e, e, le togo le go sigego e lo togo po sigego e lo go ile ka agbara wo kulo yamalo yaru in agbara le gbaro mo ma o yeu ma ye e ali ye ta yeu ma fu yon ma ye bo baba pada bi ngo wi wi wi wi man ko ye ye am ko yo wi kuri man ge o yeu ni ni ba bi bi ni da ma da bi yeu wallahi ko kuma ji dare ma ji ran mu je ngi dai ba ba duk ma tine ye ma mo ma mi wo ma ma lu go tute wo ma ha e mo da ju ye ni chogu da bele akini ha e ma ya ba oro oro yin ke la di ye o yama ma je ni ke apali eh al ko yo singa ma edo mu allah tabaaraka wa ta'ala ya singa mu ne yo gane le kute do yo ki sinwa ile mi mana turu yi chara mu shi ko ne gi yuranu Eh, iche laba nwoke jụrụ ogene gide esi te ye oye ya kacha na gala mi nwoke ocho konwe esi ati ye oye tutu awa omi una edugwola inomi edukuna emdaba ugwola dispensa en eguma ma nedukwu ma nedukwa jakoro omi ehita ibuchelokoli gwugwola egwu somi na edugwola eorida ata ọgwụ omi una ene ola gwe we mate na etoroke na aya onye lata eeeeeee amado shawa ya na tarụla ehehehe ọ arụkwụrụla ọla ma iyi ọjọ́ kíje wọn mọ̀nà ìyájú dọ́rùn ẹlúgbó tó ọjọ́ aláwọ̀ta fọyẹkúlẹ̀ mẹ́kún ní ìlànyáka rọ̀bí àkìrọ́mẹ́n ọjọ́ mi bá yìí máa bù mú mi ọgbù kàmá ọgbù ẹ̀rà mẹ́yìn mi àjọ bàtà yìí ẹgbẹ̀ yìí kò máa máa tínítà nìgálà ní ẹ̀rẹ̀ o ẹgbàdúgbò ẹ̀rà nìgálà abọ́ ọ̀yàbájá ya máyọ̀dà ọ̀rẹ̀ ẹ̀rẹ̀ wẹ́yà nìgálà ìṣíwé abẹ́ ìparúkà yọ ẹ̀rẹ̀ wẹ́yà àmẹ́ àkẹ́ ní ẹ̀lẹ́kúnmẹ́ ọ̀sọ̀tọ̀ tún ẹ̀ ogun wee ya ọji e, amaghị onere so e, mgbe ka ma jụọ ji arụ ya ogbe ka ma jụọ e, maka odu legos ihu a ya bekwe ya leke ogbe ka ma jụọ ehi bekwe ya oche odi ogbe ka ma jụọ ehi bekwe ya maryland ogbe kụ egwu ibe a agwaghị onye eche nga mụrụ eyomo mm, amanugunu ga ama awacha alhamdulillah ya tinike ya gịnị ihe ewura iwu anụ ọrụ agba ya edu ka egwe narịa mina ha ha lekọ n'akụ. وفيها نؤيدكم ومنها نخرجكم تارة ha. abdu kegbo chudi gogo kegbo maryland gogo kegbo metama abuja gogo gogo angoro jile haro ye kebe ikete wa we ikete mi awe ikete ikete le imu di maryland e mi di maryland e imu do imu imu imidi metama abuja imidi metama nwomi imidi metama nwe ẹ̀má nẹ́yìn ọ̀hárẹ̀ níwàkí ní omi ayájòrò wẹ̀ áwọ́ máṣọ pàtà wáyé rẹ̀ wẹ́ máṣà ya ẹgbàgbẹ̀dé òrà ìmí alùkànyàrò yóò mọ́ àkójígbò ẹ̀wọ́ metama ìmí àbàkíní èrè àwọn àbẹ̀kásòkòrò ẹgbẹ̀wú ehìlẹ̀ ìmí bai gabere hom wọ́n kó wọ́ṣẹ́gun bai gabere omi ọ̀wọ́ yẹ́lẹ̀ ìkọ̀kà yòlú ní ayín omi wọ́ṣẹ́gun wọ́n wá a máa bú ẹ̀ má tọ̀ ní kòmì àwọ́ṣẹ́kún èmì kòmì ọ̀ṣẹ́ bá èyí ni a bá yọ ibá omi rebia kramen ọ na-ele na oye oyima bụ oyima le oye le ata oyi ala lehe ile ile dugo yo che ba emolo tekwe nabi sallallahu alaihi wasallam ayni oye ero e, e oy allah tabaaraka wa ta'ala e gini e ba melaiku ka do melaiku le chi kun ya ho ane alu na do ala gula akikai wetu kweke tolo kwege e mi ku koyo ha eho ya ho tate ena te oya oya ho ne tate shonke atolo atolo kwe we we adole une ngechege ne dunu e o kete mi ya nwala le aba me madu ke bi ni e un kunge chensi unge chidi unge ya chidi nyacho nyachi diploma e wala ka ma alu ni degree ma ma alu da Mm-hmm. diploma wene ma ma walu ni iboki ni pita ka phd ngene ma walu da e jonathan jo ya an ne ci phd ne ma ga ne ya kola ma nigeria ba ma go ni ya me go tumu ma wa go tun phd ne ma walu e we ma ma walu ma ja ka walu e ya mo sha e ka gini o ko ka nga cho ke ja ko e pa mo ne yo acho ka ba eni hai ida ma ya wa no e

onwe ayé ahọ̀chẹ̀ ẹ̀yọ̀ abáyọ̀ ẹ̀gàbí rẹ̀ abàhùmá máa tún abacha ike anya ata ịgba ka ịda ịba ịgabi igwu okwu ụmụ ya gwụ yodu ma ọ ni ehe enwechile genu kapita ọkụ ka ede yela aba yoi atekakwe ha nwune oli ate wee ni gị nnọkọ about 4,000 wee ne olila kpakwụcha ka atelewa ha nwune 12,000 ye ihe bekee yele onwe alụ gị ịgabụ na tachi kpọọ ala ọ gburu kọkọrọ ọmọ itene tene kemau arziki yenojin itene teme yenojin sharis gilengene ne yati nala le ne kamo ne tina arziki tile go suma tene ta buya tene tu godu bogu ma tene ta o ma tene to go ma tene to e, eh tanpa eh abi okada bi driver bi ma woko bi ma woko ane nene ne ama chukolo nene ne yati na arziki ala le toko le kene ne yati na ali ene ko yo ma lo la ngi ka ne bitu me ngi aka rabbi ahanen to

iṣẹ́ nǹkan yóò mẹ́dù tó bá ìkímà iná ìdé òǹkan yọ́lé ọyọ́lé àti ní ilẹ́yìn ẹ̀tọ́ èyí wọn yọ́dọ̀ pẹ̀ta wọn yọ́dọ̀ bàtá ohun ẹ̀tí nìkẹ́ ẹ̀nẹ̀gẹ̀mánẹ́tá ní ọkwa kekele gile onugonugo mkpọrọ anyị gbake ifeli ya bụ ebe a ihe nihi ihe onwe tugwekwu nwa agwọ ọjọọ gwa gị nne maja ka jụọ ị ga-ede ga-ede banye tugwekwu nwa chi ha nyere nke kwu nwe ka ye ere mụ tudenwu mgbukwu nwe lie anyị ba anyị nkwe gbakwu nwe dị kọleji dị praịmarị ba ma kwu nwere gili wee na letakwu nke kwe ya ma ogele ọgwọ gị bụgharị gwa ụmụ enyi ya ẹ̀dẹ̀kọ́nù ìrúlọ ẹ pírẹsidẹ̀ntì dákìyẹ́dẹ̀ ẹ̀dẹ̀kẹ́lẹ̀ ohun anpp onúgbà méjì ní dágò oyi ìjàbe cpc dágò onúkà ẹ̀dẹ̀kẹ́lẹ̀ dákẹwà apc yìí takọjọ́ gbèbí mú yìí wọ́n mú ti tuntun dáálẹ̀ fèlú báà failure ɛ ɛgba do kɛ try kɛ fail ba failure ɛ lɛbi wɔn mu da kɛ dɛrɛ o da kɛ wa saa kinu ŋɛ mu fail mɛ ŋɛ mu try kɛ ne ba tɔ ɛgba kɛ fail yi ama ɛmu na n'a try ɛ ɛ ɛ ɛ ɛ buma se yi fɛ ma yɛ aa ama wa no ho no ama ya try ɛmu dabi de ke try ya wa tɛ gba kan kɔ yɔ to kɛ yɛ kɛ de sa lɛ ahɔ la no n'a ti nɔ kɔ ti ni. alùkà anáti ní a ah, àwọn aríyá ọyọ́ na mayu anáti ní na mayu tó ẹnẹ́gidẹ́ ikọ̀ ya kìí ọyọ́ ètò nkàtà yìí ẹ̀hùn sí tàkì àkàálẹ̀ ìta ẹ̀hùn sí tàkì àkàálẹ̀ dẹ̀lìlù sí àti ní kẹlà ẹnẹ́gidẹ́ akọ́ ọyẹ́ òyìnbá mọ̀mù yìí ẹ̀hùn كلا بل لا تكرمون اليتيم الله تعالى ني كلا كنا ابو ميجي يغريكا كلاماي atẹnà bàtá àtànánà iyeyi má bàjẹ̀ yẹ́bẹ́ ogbóa tó lẹ́hùn tá na tó kiri múnà lẹ́tí iyeyi mẹ́ta bù yí ma mọ́mà ìkún àmọ́mà ìkún bá ma ṣe dẹ́ngà ene duk ma tuto ma ikwa ba joyi maja kama ikwe ko yobu shi n ga ba amma ikwu mu da ne jimomi ene ki akula ga kini kai o ene na iki ku na ya mo maundu turuku kuna sponsor kini ke shi school ko ma kini ma kini ke kuja tawo ene ki ani bilede na ku gba kuma kuma mu tike ber mu ji da ame ba ibe yo ma tini kuma ikwe ja kini amoma en ee eh, ọma nwe gide umi agbudun imda wa yake kome umi mi kuji oke gba aka domo ora imi domo umi agbudun no oke to eh chen kuma chini shoga ha O eh, ma shoga e gbadu ma shoga umi ma aja ga na o na leku mm amo mele mm amo mele eji mo mi amo mele ke ta

kumachi primary shi college tsc lo kumacho katuma ne, kuma ne, kia kenele kia kama maujo kwa kya katuma kuma wakatile chipa ama adu kuma uje uje mucho gbem gbem gbem gbem du kuma ne amane ene ne muda bile pa kuchaka ma uje ma uje uje ma poji kuje ne ne muda bile amo mai ne kini ke taguli ke taguli ne kuma ne ke taguli ne kinwa kuma ne ile pe egwe ne ka shine yoyi pe egwe ne ka ma yoko

onye ọma gwe ana na ndị nwe mmanya ka kwun gị ge chana na chidekwu nguke omde n'ọbata amaghị m da amụtọgide eme ụma ka ụma ka ejutuma ka ụmanne ka ndị rọ gị ejuba ka na icha ma anya gbe gbuo ehi ọmachụkwa jikwu maka ịka na icha amụta gide ebe a ma anyụkwanị ama anya rị akịka ụma ịba ba anyị alụkichọkpọkwa kipụla kpawa kidi yutu adabene ka mụ manwụ ịba kesịa chene ka agbinyonwuchi ga mmakwa na ịmụmda ma ha chara irie

yóò gbọ́ àwọn ọ̀gẹ́nẹ̀gẹ́ dẹ́gà máa yọ àmákò yí ẹnilẹ́ ẹnilẹ́lúgà ẹlẹ́kú mẹ́ ẹnẹ́gìlẹ́kú máa dọ̀ yá ni ẹnẹ́gìlẹ́kú máa dọ̀ yá lẹ́ ọ̀là ni ẹnẹ́gìdéjú máa dọ̀ yá lẹ́ tọ̀tùdálẹ́ aláwọ̀tàálá ẹni iná lẹ́bìnà yàkùlúnà abogu ma ajo ko ma ku na ma lonye we ma anya ma anya de yuru na sayiri ana wa kafil lil yatimi ka hatini fil janna annabi sallallahu alaihi wasallam ayinu mi bene ki anu ma ku ba aba anya de al janna ile to dale aya gideni hi kalla bal la tukrimuna al yatim ame amune me jabu jima mama ikun ali edene aka ko yoka imide ali ka ki al insanu iba ali amune kade yene ame amune ba me jabu jima mama ikun

àti òun fi kú ọyọ́ ti múwé ha ìṣí ní ṣọ́pù láìlọ́gá bí kí yọ ọdọ́kà àdọ́gà táwọn wé láìpù ṣọ́pù pa onígbòmùgbò nára kàwọ́ bọ̀dé yóò rẹ̀ láìpù yìí ṣí ní ṣọ́pù ṣí ní ṣọ́pù alẹ́ yá yéhù èmi láìpù ní ṣọ́pù àpójáká ẹwọ́n tó wọ́n bọ̀ bọ̀ ń yí sára gòkè mọ́tò máa pe ló yí rí mùdágó ní tí àwọn kòkò ìyá rẹ̀ dáhùn iṣọ́pù pa rẹ̀ yá àmọ́ adógún gáà ẹ̀gá mọ́ máa ẹ̀kọ́ lẹ́kọ́ tíkótá aláàlì ọmọ ẹ̀kọ́ gẹ́lẹ̀ máa ṣe yíwọ́n yíwọ́n yìí yí ma ọmọ ẹ̀kọ́ gẹ́lẹ̀ lọ ọmọ ẹ̀kọ́ kàtí ìhùn náà kì mú kó ṣọ́ọ̀pù tíkótá aláàlì fún ẹ̀ṣọ́ ọmọ ẹ̀kọ́ gẹ́lẹ̀ ọmọ ẹ̀kọ́ ọmọ ẹ̀kọ́ ولا تحاضون على طعام المسكين ولا تحاضون أما قريبا مشى عنو دبي مولا على طعام المسكين كمدو يوم وما كمدو يوم وما نوبة نعم وتأكلون التراث أكلا لما وتأكلون التراث ẹnu ogún jẹun kì yọ́ mẹ́bá kíkó jẹ mẹ́kó jẹ ìtùráàtà sí mírààtì rẹ̀ mẹ́kọ́ ẹnu ogún jẹ akílẹ̀lẹ́mà èyí abúdú kẹ̀dọ̀gbà min halalin aw haram kí halali tí ara ohun mẹ́gbà mẹ́jẹ alẹ́ àmẹ́hun lẹ́dọ́mù وبالله وتحبون المال حبا جما وتحبون المال من يوكو حبا وفدو جما يتبالي تبالي ومن يوكو علي أمي أموني دومو أبكي جالي أدومي أفدو كو تبالي تبالي تبالي ẹnà ẹ̀bí ẹni abúlùkì bí ẹni kàdé iṣẹ́ ni kọ́kọ́ ń wẹ̀mẹ́ ẹni ẹ̀yàn ṣe wúyẹ̀ ẹ òun ẹ̀mdà gbé yú lọ́lọ́ ẹ̀lẹ́nu ìmáṣẹ́ ẹ̀dọ̀ olùkẹ́ akóyí

ọgwọdụ amụmanyụ ọlọpụkwa kwụchaka ma akebe nenwu emdala na egwu ha sere nwụta akaụntụ nwi anyị nwe ha wee gụche nwere eri etọ ee akọlụ ime gbogbo tonwe ha acha akọlụ ga ha daala maka maneja ha ga ebe a so ẹgbà ẹ̀ alútọ́rọ́ ẹ̀ ẹnilẹ̀ ó mú ìwà káyì

ọ òkùnrin awọ ọmọ kẹ á gbòhun yín bá ọ̀la ọ̀hún ẹ̀mà kí ọ̀hún ẹni yọ àti gàlà náà wọn náà kẹ gbòhun yín lè gbòhun mẹ́dọ̀lẹ́ ayọ̀ ń wí àtẹ̀tẹ̀ ń òjẹun kùn ẹ̀yẹ ha ẹ̀ àkẹ́ yọ̀ múnẹ̀ ó gẹ́lẹ́ wọn ẹlẹ́dẹ̀ tó ní yẹn lẹ́m dànù wá nẹ̀ ẹgbẹ̀bọ̀ kàmí akọ̀lẹ̀ lẹ́ba ẹgbẹ̀bọ̀ sí ọkọ̀ omi àdídẹ̀

saka ki hunna marute magini ne na kado mu ba ki ka ta ci waji mi ba taba daba masala ci gire dan ya guyo gula mi gire ka ne ti yonda agwa mi ruka agwa shi we alu gbe ma ni do ka wala ma ya ko ku yesu ka re we duru ka ka ma kini hi o ijo aju ye do la yi dan tama kini hi iya bi kuma ci le wuro yola na yi o ya bi lele o radio ma la yi saka yen hi o ngati ne ade yudo dábọ̀ gbé wò láyé mọ́ṣáláṣí ẹ ìṣòro ṣe house kò máa jíde rẹ ẹyẹ ni tẹnẹkẹ ẹ jàkàbó ma tẹnẹkẹ ka jàkàbó tùhún òun á ti ní ya pẹ́ ńlẹ́jì tó èyí kẹta òhùgùn ẹ̀yìn ìbódúkà méjì mọ́ṣáláṣí ọmọlẹ́bà one one thousand ní pẹ́ ńlẹ́mẹ́lẹ́ tó èyí kẹlẹ̀ ojúkùn ẹ̀yìn one five ní pẹ́ ńlẹ́mẹ́lẹ́ tó ẹ̀ àkíní ọlá bóòtù gẹ́ẹ́nẹ́kọ́ ìgbọ̀lá mi Ah, ah, amúnẹ tabali ẹni kíkí one five amúnẹ má tabali àti two two thousand so ẹgbọ́ àkíní àmẹ́àtò àjèmí àyànwá agomẹ́lẹ̀ so àmẹ́nàṣà látẹ̀rí gbá ẹ̀hánáwá ẹ̀lọ́là lẹ́kùn màkàáyí so inshallah ta'ala ene ki ajuwa yi onu munu gbogbo ki agun tabi ti wa yi awoya de masalasi ilẹ̀ ago mẹ́ta masalasi jẹ kọ́kọ́ nẹ́ẹ̀nẹ́ ẹ̀rẹ̀ náà ya dìde yé ọmọ túta yà rẹ̀ náà gàrún túta yà rẹ̀ náà gàrún ẹ má yàgà jíjí ẹlẹ́kà wà ẹwú ẹ̀rọ jíjàkàjí 500 yà ẹ́ àyè mi nìbá ẹdùn wọ́n lè máa mú kẹ́ẹ̀pẹ́ àmàlù ẹlẹ́kẹ́ ẹ̀pẹ́ pọ̀lẹ̀lẹ́ ẹlẹ́kẹ́ eto pọ̀lẹ̀lẹ́ ẹnìkẹ́ ẹ̀tọ́ kẹ́ yẹ́ tẹ́kẹ́ àtọ́kẹ́ ẹ̀tọ́ ẹnìkẹ́ máa tó tagi aka gida ba imiji ji ebi ti ka kunya go ali yugi arola na mo neme ma e bolu ngo yola agwa agwa masala ji gwe ka yala bi yola no yugi aka wa ba ìyàkàṣẹ wọ àwọn ẹnikẹ́ni kọ́mọ ìnira ẹ̀lì bóòlù ilẹ̀ ńkà o wàtú ìbúnà lèmọ́lá ṣùgbọ́n jẹ́mà aláwọ̀ta ara ẹni mẹ́ni yóò kọ́ tàbálì mẹ́ni yóò kọ́ òun yóò kọ́ mẹ́ni ọkọ́ ẹbá ìṣẹ́ tàbálì dọ́là àbúkẹ̀lẹ̀ yà dọ́là àbúkẹ̀lẹ̀ ṣẹ́unkẹ̀ nọ́kọ́ àbájọ ẹbá mọ́gínà ẹ̀má nọ́kọ́ nù ẹgbẹ́ yúgẹ́ dáṣọ̀bàtọ́ yà tàbálì yóò ẹ̀ ọ akilika akili akejika ikmado iburu ikeli eni ilule e, eni amenaye ba ni bayani naira hmm eni labari on gidulugo naira oko o ya tini ti bayani wi ewogo ikeli keli keli keli eni we noko kamera kini mekudi muweje oyo emoko dunwe

ẹ̀yà ìgbókòbíàn olùkóbíàn àmẹ́ ayé olùkóbíàn àmẹ́ ayé ọ̀lẹ́kà mẹ́ka yìí ẹnìyàn ní kí kọ yóò jẹ́ kò ń dìṣà kẹ́nẹ́kì náà kọ́ akọ̀là òun yìí ìrì eyu alùn kí ṣe gọ̀ ìrì eyu ẹyẹjú kí ó tẹ yóò bùbù lè ìrì eyu etí òun kí náà bẹ̀tẹ̀ tó etí jẹ́ kí

ẹ̀rìgì gùn ẹ̀hùn tó àdá yìí rẹ̀ níbà ẹ̀hùn tó àdá yìí rẹ̀ ló yọ ọmọdé àbí lè mú ìká bàbá wọn amúnẹ̀ àbí ìgbẹ̀lẹ́ máa máa ní ọkọ̀ ẹ̀mdà kókó wọ́n mú ẹ̀lẹ́

agba enwere ojin ha ha ya ga-abụ ihe ya enyi agba ewe agba ịnọ n'aka onwe ya tini ka nwe e ewewe donu enwudu ni ọyọ akọyin ọyọ ẹkọ kẹjọrọgwe ẹyàjọrọgwe ọyọ ẹmọ akọ kẹjọrọgwe e ẹjọrọgwe e tunke mudo weliga ọrọ ya ikame ama aliga jepu emi tí amụma ya ele ka eji Lagos ya mee aka e achịchi kwulu taa abịa ka ahụ akpa ewe ike ile gị n'eme ọla ike ya ka ike elu kọla mani ha yi ni kọla ka abịa kike ya ka kwụsị n'eji ete aka etite awa kọla mani ha yi ni abịa mmadụ ni kọla skulu ya gịrị ebe a mdabi mdabi ẹ̀mádàbí e níbà ẹgbọ́lẹ̀ e ẹ̀rìn e ẹpàbí ẹwọ́n ẹnu yìí a máa yẹ lẹ́kẹ̀ẹ́ yìí Lagos ya mẹ́yẹ jẹ́ kí ẹni nọkọ̀ ayọ̀ ìdán ama ẹlẹ́gẹ̀ yìí lẹ́gbọ́n ti kọ́ọ̀lì lẹ́kìí tí àmẹ́ta ṣe á kàmẹ́ra kí ni wẹ́kẹ́ máa ṣe ti ẹgbà lọ́lẹ́gbà máa ka ẹ̀wọ́n ẹ̀ṣẹ̀ gúgúgúgẹ́ ọ̀gá àmàlùkù máa ṣe gẹ̀rọ yìnbó àgbémá yìnbó ẹ́dẹ́gẹ́dẹ́ yìí dọ́mayọ́ kẹta sílé ìta lẹ́dùgbọ́ mayọ́ àṣílé

àmàlà ń àmẹ́lẹ́ kàmí ya ìjà àmẹ́kí kàwọn òun yóò jáde lóyí rẹ̀ sí àgbáyé ọkọ̀ kì máa ẹ̀hùn sí táàmà náà ní ṣe ní pẹ́lá máa ní ẹ̀hùn sí táàmà pẹ̀lú ọ̀nà tí a máa ti jẹ́ abẹ́kùn máa yá kàmùnẹ̀ máa ti gbẹ̀mú máa tó

ẹgbà kàyà jáde tẹ̀síri àṣì introduction àkàyà àmì mọ̀ọ̀dù kí ara isi àmú kọ́ṣọ́ gbogbo kìdé ìṣúra gìdẹ́ yíò dùn ṣòro ká máa lùmà kìlì wúra kọjọ́ kó yípa máa ẹ̀kéjì ń ṣáálé ó nẹ̀ alẹ́ àwọn yọ́kà alùkà fẹ̀dọ̀ ọkọ́ alùkà má bò yí ma máa ìkún alùkà tukú náà kà máa ṣe nẹ̀ yẹn alùkà ọkọ́ nẹ kà ó yí ma nẹ kà ó ṣe ní dọ́là ó nẹ̀ alụka na máa anyụ nwa ka akụ ya leju ọyọ aya leju ọyọ aha gị na ọyọ ọwa chụkata aka aya aya alọghụ amụ na ọla tikidu gaba m gide akụkọ ayụ ya tọ ka aka kpakụchaka ezura gịrị ma udu ya keta kide ezura ya nwụcha nekwa ya kogunye ọka ya nwụchala amịrị ọjọọ kwa kalla Allah ta'ala yani kai idza dukatil ardu dakkan dakka ebadu kuma anya ha ne gide dukatil ardu dakkan dakka ego dakkan dakka ole ngo jenga ala armo ye ama do kwa lu itara to ma ki dakkan dakkan ino ma ya mauge mauge maunno dekkan dekkan mutatabi'an inno yiku ma no yurdu ma um dabi wi mara ngoji no da kishi dekkan bi kuma no dekkan mara bi ngono ronu e one yin kuma no ma bi ne da bi ma da mara bi ngon mara bi ngono e yo yo to gele ane ba ma ya no ma ya ne gide ma unno yele ci alama ojo kwa ne kan ron dekkan marratan ba'da marratin mauno managa ma matu kolo yale ku yale mado mono ogala mawo ya chokola nei mauno eno lego manya no iba takeli akini street ane na jam kelo le baina te wuni kagara we gbatu mi numi agbatu ele ehun do ali agba ene ko unde ha be ene na ko ha unde gboro ti amuneli kìmú dẹ̀ extraordinary ọ̀há wùnúné mẹ́kílà dáadọ́m adọ́ ìlẹ̀dọ́mù àtúwálù náà ti àánákan yóò malkiyama amílà dáadẹ́ tó dáalẹ̀ ẹ̀tẹ́rà ìgínẹ̀gbàkọ́ adọ́ yókàlá dáadọ́ adọ́mọ́ ní kàkó ẹ̀lẹ́mùdú yídọ́ abẹ́bọ̀ yálà lẹ̀ má ṣe àti gbégbélẹ̀ àmà àgbọ̀ bá ṣí làdá ẹgbẹ̀gbọ́n ẹlẹ́gẹ̀ẹ́ máa ti ní jẹ ọwọ́ bí mìtì mẹ́ta wáyé ọwọ́ bí mìtì mẹ́ta wá dọ̀ máa dọ̀ ṣe lè rí rẹ̀ dọ́gẹ̀ wọ́n jẹ́ wọ́n jẹ́ mẹ́ àgbẹ́dọ́ yìí ọ̀gbì ayádọ́ ilé ilẹ̀ ajínigbà ilé ilẹ̀ mọ́wé apá o mápé àrọ yóò mọ́wọ̀ yádọ́ ẹmẹ ohun dúkìá kàrí làdáà adọ́yà yẹ́gàkí làdáà yìí làdáà ẹ̀dọ́ yíkùn làdáà ẹjọ́gẹ́ ní oúnjẹ akébi làdáà tún lédẹ̀ ọ̀ọ́lẹ́ òun tẹ́ òyàmà pẹ́rámì nẹ́tù pé ó dẹ̀ tudale manya neno bikuma neno ayo eh, nda wajaa rabbuka wal malaku saffan saffa ma ukola ne chikwa kujaka kuma uno iye to mayado ake ma mika ma mi todwa egele da kojo ala wanyawa ungun ko ojo pola un ibo yale kika yo ni gbo mo ya kojo amaya wa sito alewa gide ha

an ne mutane ke gbo yone nu o ko ko yale ma ne ke gbo ne ni kala ara ti ma ne ke gbo ne ni o ke le an ne ne ke gbo yone o yom da wo yin gbo be on ki cho yo ma cho alu ki ane ke gbo ne ki abi jo alu ki ne ke gbo ne ki yo ja ne yin o bo ko jo awu ta ko ma chuchi le ale on ju ja ne sha mu ya ne arab ko ti ri bo ma do ki siria ngini ma yo ma ko la ma e bi o la ma da o yin o mo le bo to jerusalem yo go ma chuchi le ale Allah ta'ala ya taka melaiku soffan soffan on kwa melaiku wa melaiku ti lai amela ku je ti so hu ini be ki ti so dogo ojo na ki ti sohu dogo bi ojo ina be ku ma da ko lo ojo na bo ku ma do bi ojo ogole ma on ma wa ali joji ma ungun ko Allah ta'ala itoge dawa am choja oji ja ko lo

ẹgbàlẹ́ taka onugunka ọjọ́ anyáwà aláàrẹ̀ tí ó máa mú dúwá ma onugunka aláàrẹ̀ tí látàrí takàlá òkè àtànú yà aláàrẹ̀ sí alùkè àtànú lè wùn máyí abúm ẹnẹmú náà aláàrẹ̀ sí ayé lámà aláàrẹ̀ sí ní wà yá hamilu arìsàrọ̀ bí ka fọ́kọ̀hún yẹ̀wò mẹ́ìdín tẹ̀màníyà ẹnẹ mẹ́jọ amẹ́làkú mẹ́jọ náà aláàrẹ̀ sí ọjọ́ kàkàrẹ̀ tó wà já arọ́bù kawal mẹ́lẹ́kù ọyáwá amẹ́làkú wá sọ́fàn sọ́fà máa tíláìní fún màá wá ọyẹ́lẹ̀ obìnrin àgbẹ̀ وجيء يومئذ بجهنم جنك الله تبارك وتعالى يا taki moda dumaini oya mela gubi no dauna nyamuna duwa ta huma nyamuna jahannama mamudu mamda daga kula mune نعم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى أبونا جاء نما منا شناجي أبالو يجنو تندوان غولي ينو وبرزت الجحيم لمن يران شيء ابي كوجو تشورا ما كما لي امالي درو كو علي كي هي اون برو ترال بي لا امالي ابي مؤمن اوجو دين كما دي يودن كودو يلن eh todale yome hivi ojo leba mana luna back mark na unali ene duki chene bene pola mana kama kayo we pole wa kotaka da wa chuchili ole ojo yawmaidhin yatadhakkaru al-insan ọjọ́ lọ́wọ́ ní kí ní ṣàyà allahu ọjọ́ mama o ma ṣe o ọjọ́ ó ká tíyẹ̀ ṣe ilẹ̀ ọjọ́ pa ní ṣọpọpa ṣe yìí aljanna ṣọpọpa nuna ṣọpọpa alẹ́bí muhammadu ṣọpọpa ọ̀pọ̀lọpọ̀ ọ̀làdúkù máa ka ìkùrá nípa kókù agbó ayé ni ẹgbó ayé ni tákù ayé àṣìkò yìí wọ́n àná lọ́wọ́ zikira ọ̀nà yàmù wáyé àlejò àwọn

oyere abụọ na aka gini ni kodamtu li hayati be ma nun ku ngedi do bangora e ma nyo tabani ni ngwa egwa du ma ke onale ya ayu allazina amanu taqullaha ma kẹ́yẹ ọjọ́ ọ̀nà ṣe ń kẹ́yẹ ọjọ́ ọ̀nà sẹ́dẹ́ka alẹ́jì zẹ̀ka hajj ọgbọ́dọ̀ àkùrán kẹgbá ọgbọ́dọ̀ àmẹ́wọ̀lẹ́wọ̀n fi yẹn wọn ọjọ́ ọ̀nà àmẹ́wọ̀kẹ́yà kẹrẹ̀bọ́ ọ̀nà kẹrù ṣe kú yìí ọjọ́ ọ̀nà kẹ́kẹ́ kú mi ẹgbọ́n abẹ́pá dábọ̀ yẹn ní yálẹ́ tẹ̀lé kọ̀dẹ́mtìlì hayati òun máa ma òun máa ṣàyí àtọ́dọ̀ yé yìí ni o. فيومئذ لا يعذب عذابه أحد يومئذ تنقل لليابا لا يعذب عذابه أحد azaba ko ya dunga mun ojo le bay de niki dun ene dun niki dola azaba ko yun jira kini la yu'azibu ahadun azabahu inene du ahadun inene du ki a dola azaba ko jo ado yo le yin na'am wala yusiku wasaqahu ahad wala yusiku wasaqahu ahad e o ne jima ojúṣe àkíníhí ẹka agbáyò nẹ̀pá iṣẹ́ ni láyẹ̀ ṣúdùbì sẹ̀láṣílì wà àkàláàlì ó nẹ̀ kí máa gbá kóyò nẹ̀ kí àmíṣẹ́ nù kúyò nẹ̀ kí wújì ọlọ́gẹ́ kùmá ń yá àmà káfìrí rè kùmá ò máa pè ọjọ́ ọ̀nà ẹbá ẹnẹ́kì ní kí pò ní ìpè jẹ́ jẹ́ ọgẹ́ lẹ́bà ìdòdó يا أيتها النفس المطمئنة والله تبارك وتعالى يا كاكني ehe ama kafiri nga muda kwale ma domo ami mumini ha abi ma dada mumini anya kwe hile emi ngi nga tekuri mashini dom ga kini ya ayyatuha nafsul mutma'inna we imi kishe nure dotane badu pa ojon na ارجعي إلى ربك راضية مرضية دابي ألوك يا كربوجو دوه ẹ̀dọ̀ kíkẹ̀ ẹ̀dọ̀ anya kẹ bọ́ọ̀pọ̀ ọjọ́ ìní marubiya ẹ̀dọ̀ ọjọ́ àwọn ọgọ́kọ̀ ìní dáálẹ̀ ọ̀nà ẹnọmọ ẹnikí tí ó lóbẹ̀lẹ̀ ẹnikí ẹdókí marubiya marubiya ẹnukùnmọ̀dọ̀ ojú aka ọmọlẹ́ ti ṣàbàkwà yóò rọ̀gá ní dábà aljẹ́na rọ̀díyàtàn ẹ̀dẹ́wẹ̀ aṣẹ ẹ̀bọ́gì ni tó lálẹ̀ máa dúdú nẹ̀kí rọ̀díyà máa dúdú nẹ̀kẹ́hùn marubíyà ẹ̀mdà kàkí rọ̀díyà lẹ́lẹ̀ bọ́ àmà ẹ̀rọ àlìyà bọ́ọ̀dù ní ṣe rọ̀díyà máa ẹ̀rọ àlìyà yanki jen zakariya wa mudo jekali idomo yanki jen isi hafi amudi shaka idomo so yele ce bebe a gala wala yake an buwate ate na'am fadquli fi ibadi wadquli jannati wadquli fi ibadi do maka wa gini dabati amadumi olagide jenga meji maka aba kwani uka chojona wee we we ngiki chenure do ee dabi achụgba ọjọọ ndu alụke dabi ụgwọ ọjọọ ndu ngini yi edo echebọkwa oge edo yo chebọkwa dabate ha ma dumi e adabate ha aljanna alụkuma aka ngi mumini e takikwu iromo e na ogele ma anwo ka anwo ege gide na ọjọọ gị ọgwa alụka ma ọjọọ emigide صدق الله العظيم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلوا على النبي الكريم Thank you.